والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يا àwùjọ يا يا èèyàn bá ń gbé bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ó mójútó nǹkan tí ń ṣe àti bí tí ṣe ń ṣe ẹ̀sìn rẹ̀ ó má fi tiẹ̀ ó má fi di ẹlòmíì lọ́wọ́ ó má fi fa ìyọnu fáwọn èèyàn míì tí kìí ṣe ẹlẹ́sìn irú tiẹ̀ nítorí pé tí àwọn èèyàn bá mójútó léyìí kò sí bí ìgbáyé gbádùn wa yóò ti ṣe rọgbọ ìwọ ló máa ń tó sún adédìní tó ń ṣe wọ́n lọ máa ń tó ń rí ń bẹ̀ wọ́n lọ sì máa ń tó fojú sùn kó lè jẹ́ tiẹ̀ ń bẹ̀ lọ́fà ló fi takú síbẹ̀ ó rí i pé gbogbo ohun kálukú bá ń ṣe láyé àwọn ẹni tí ọba báyàn ṣe wọ́n máa ń gbàyànjú gbogbo ìyànjú láti wọ́ àyàn kúrò ń bẹ̀ lọ sídìí nǹkan míì táwọn ń ṣe. a rí nínú àwọn èèyàn tí wọ́n wọ́nà láti yí wọn padà tí wọ́n gbà yí padà á sì rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó jẹ́ pé gbogbo ìyànjú tẹ́ bá gbà láti mú wọn kúrò lórí tí wọ́n ń ṣe pàbó ní ọ̀ma já sí. ìgbà tí wọ́n ti mọ̀ pé nǹkan tí wọ́n ń ṣeun ibẹ̀ ni dáadáa tiẹ̀ wà ibẹ̀ lórí ire tiẹ̀ wà wọ́n fi tiẹ̀ yọ aráyé lẹ́nu wọ́n fi tiẹ̀ dẹ́lómi lọ́nà wọ́n lọ máa ń tọ́ wà ń bẹ́ẹ̀ kò sí ń tọ́kẹ́ lómi pẹ̀lú rẹ̀ àmọ́ tó bá ti fi tiẹ̀ yọ wọ́n lẹ́nu tó o jẹ́ kí wọ́n rọ́nà lọ nítorí tiẹ̀ tó ń ṣe nígbà tí wọn kì í ṣerú rẹ̀ wọn kò sì ti fi ìgbà kan jẹ́ ìwọ̀fà fáwọn baba ńlá rẹ̀ wọ́n sọ pé ìwọ tó ń di àwọn lọ́nà àwọn gbọ́dọ̀ mọ ọkọ̀ lójú ọ̀nà fáwọn ò bá gbádùn ibẹ̀ ní pákáleke ti ṣẹlẹ̀ ibẹ̀ làwọn èèyàn ti lépa ara wọn káàkiri ní máa fà á tí lu ìletò tí ò ní ṣe gbé má lè jẹ́ táwọn ni tí wọ́n ń ṣe ẹ̀sìn tí wọ́n pè lẹ́sìn àwọn baba ńlá wọn baba ńlá tó ní kẹ bá fẹ́ ṣẹ́gun kẹ má dá lọ́wọ́ baba ńlá tó ní kẹ bá fẹ́ ṣẹ́gun àké ni kẹ máa kó ká bàbá ńlá tó ní kẹ́ bá fẹ́ ṣẹ́gun ọ̀rẹ́ ni kẹ́ máa mú ká kẹ́ máa lura yín kẹ́ máa fàdá dẹ́rù bara yín ẹ̀yin tẹ́ bá fi dẹ́rù bà tó bá dúró kẹ́ fi sá àké ni kẹ́ máa fi dún kòkò mára yín ẹ̀yin tẹ́ bá fi dún kòkò má tí ọba sá kẹ́ sá irú bàbá ńlá tẹ̀yìn jẹ́kù ni bàbá ńlá tiyín o àwọn èèyàn yòókù ọgbà pé bàbá ńlá tàwọn rí bẹ́ẹ̀ èèyàn ṣe yẹra fún gbogbo àwọn ránù gbogbo àwọn rẹgbẹ gbogbo àwọn kọdà kọtọ akramakumullah lẹ́yìn bá mọ̀ pé lánàá bàbá ńlá yín kalẹ̀ bá ń tẹ̀lé ẹ má fi tìyín yọ aráyé yòókù lẹ́nu nílùú kan bẹ́ẹ̀ lẹ́nu pé wọ́n ń ṣe eégún yìí báyìí wọ́n sa ẹnìkan ní àké ọba bẹ́ẹ̀ lọ sálùkìyàmù kí ni ẹ̀ṣẹ̀ tiẹ̀ kí ló pẹ̀lú eégún tẹ̀yìn lẹ́ǹgbẹ́ ẹ̀ṣẹ̀ wo lọ́sẹ̀ gbàtẹ́yìn bá ń gbé egun yín tẹ́lẹ̀ ń gbé ohun ò tún gbọ́dọ̀ lọ bí sẹ́má tẹ́yìn bá lẹ́yìn ṣe egun ohun ò tún gbọ́dọ̀ gba títì mà torí pé torí tiyín nìkan níjọba ṣe ṣe títì kalẹ̀ ibi tẹ́yìn náà ti máa rí i pé àwọn ẹ̀sìn ìranù àti rẹ́gbè táwọn èèyàn ń bá ká kò sí ọ̀nà níbẹ̀ ojú dúdú lásán ni ìbá wọn máa pe ọ̀rẹ́ rẹ ló gbẹ́ ọlọ́run ló ti wá ẹ̀ ń tara yín dànù ìbára yín nìkan lẹ́ẹ̀lì tàn àbúrò ọmọ tẹ́ lómìn nígbà tẹ́yìn wá sẹ́lẹ̀ ńlá ké tó bá bẹ̀ lọ́sẹ̀ kìyàmà ọ̀nà dàtẹ́ fi jí ọ̀nà dàtẹ́ fi dẹ́mi tiẹ̀ padà akramakumullah ẹni tí wọ́n bu ládà hàn ó ní apáti apárí bọ́ báwo lẹ́ ṣe dápá rẹ̀ padà ibi ọ̀lọ́ mẹ́gun tó ń gbé tẹ̀ntẹ̀ra yín dànù kí ló kẹlò mí pẹ̀lú tiyín ẹ̀yin ẹ̀ṣẹ̀ ṣe tiyín ní wọ́ọ́rọ́wọ́ kẹ stadium kẹ ẹgbẹ́lu gángan àti yálò àtòmélé àti bàtà ẹgbàárín títì kankankan ẹni mọ́tò ní kọjá nítorí kí wọ́n lè mọ̀ pé ẹ̀yin ṣe egun eégún kíni kí wọ́n fẹ́ fi ṣe. ibẹ̀ lẹ́yìn ṣe egun káyọ̀ lè gún ni káwọn èèyàn tẹ́ ń sáládà ayé gún nu. A'udhu billahi minash shaitani rajim. torí délé ọ̀dọ̀ wa wa wọn náà wá sọ nílùú ni wọn wọn lùlù fẹ́ gún ọdájú kò níṣẹ́ ọjọ́ lọ wá sẹ́mi ṣe ṣé lù níṣẹ́ ṣé lò ní sẹ́ èló lọ fẹ́ pàmbẹ́ èló lọ fẹ́ pàmbẹ́ tó fi gbọ́ bùkátà rẹ èló lọ fẹ́ pàmbẹ́ tó fi gbọ́ bùkátà ọmọ rẹ èló lọ fẹ́ pàmbẹ́ tó fi fẹ́ dojúkọ gbogbo òṣòro ìgbésí ayé yìí. wọn náà ń tẹ kọ̀ǹgọ́ máa lù láàrin títí ẹrù ọ̀bọ bírèkì tirẹ́là já torí délé ọ̀dọ̀ wa ọ̀dọ̀ wa ká bẹ̀rù Allah àwọn kan á kóra wọn jáde wọ́n ti ń wá kí wàá lọ ṣẹlẹ̀ ńlù tẹ́lẹ̀ náà látijọ́ tán ti láwọn ṣe é gùn mi yẹn wọ́n ń kó ọ̀rẹ́ ni wọ́n ń já ọ̀rẹ́ ẹrí tó ń gbé mọṣíìnì tó wọ ọdún pé kọlọjọ rẹ wá ẹ máa lura yín láì jẹ́ pé fẹ́ lu màálùú. ẹ wá pàṣẹ àwọn baba ńlá yín baba ńlá tó ní kẹ́ máa jẹ gba ẹ oríire ara yín nìkan lọ yẹ kẹ́ máa fi lu o tó bá fi lu ẹlòmíì à yóò di wàhálà o akọlọmọkùnmọlá má ṣe fi ọ̀rẹ́ lu ẹnìkan lẹ́kọ̀ọ́ nù egun ọ̀rẹ́ àfà ọkùnrin yẹn súnmọ́ egun ni lọ́sẹ̀ nígbò ilẹ̀ lẹ́gùn lọ àrọ ọ̀run kọ́ padà síbi tó ti wà ṣùgbọ́n ọ̀run náà ni. A'udhu billahi minash shaitani rajim ẹ̀yin ọjọ́ gbì ẹsẹ̀ ní kókú gbì. àwọn akpadà ká àwọn adá burúkú tó pé pé bá rí sọ́jú ọba àwọn ní kọ́ báyìí ni. ẹ wá gba gbogbo òlu kankankan wọ́n ti lọ kó àwọn míì náà wá ike kẹta fẹ́ dàlú tiwaru ẹsẹ̀ lẹ́ẹ̀ má dàlú rú èèyàn mélòó kan lọ́mọ eléégún lẹ̀ yìí ló fẹ́ di wàhálà wọ́n ní kẹ́ gba islam ẹ takú wọn lé ẹ wá lẹ́ẹ̀mọ sáwọn èèyàn ládà sáwọn ládà pé kí ni. ọwọ́ àti wá di ogun ó di ogun kì í tún sogun báńdíìtì o ẹ à ń pariwo pé báńdíìtì kan wà àtàwọn bàǹdàtù àwọn náà tún wà. ọlọ́pàá agbára wọn kan àwọn sáàsì kan tún yí padà sí nǹkan míì àwọn náà tún sá ọwọ́ àti ti sọ́jà sẹ́mi kó gúndé nù oṣù wa di pé wọ́n kó wọ́n yìn kan ní ìbọn ó kú kalẹ̀ ẹ dákun ẹ dákun téèyàn yún tó bá wa lọ sálùkìyàmù àwọn mọ̀lẹ́kà wa bi pé bóòlù ti jẹ́ ti jẹ́ tó fi yá yín báyìí ní actually à ń ṣẹ́gun bàbá wa ni ó kì í gun bàbá yín lọ́wọ́ sọ̀wọ́ dẹni tí ìwọ́ kú bá àwọn yòókù ńkọ́ ó láwọn náà ń bẹ lórí wọ́n ń bẹ lórí ìjà yìí. la ilaha illallah ẹ dákun àwa yorùbá náà la gbé alágẹmọ tó ń yọ ọrùn ikú ń pa ó lọ́pọlọ ti ń lara rẹ̀ mọ́lẹ̀ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kí ló dé tó fi jẹ́ tó gbogbo àwọn ẹba aláyé ẹba aláyé ni máa fi fà gbólóró bá ló ń ká má jáde ó rò ẹnìkan ní ìṣọ́ fẹ́ kú sínú ilé wọ́n ní kó ọ̀gbọ́dọ̀ jáde nítorí pé obìnrin fojú koróró ránu kíni ni mùsùlùmí ṣe nǹkan rẹ̀ tó ní kẹ́nìkan jáde. àwọn sọ́ọ̀sì yìí làwọn náà tí wọ́n ẹnìkan jáde. kí wàhálà gbogbo náà ti jáde lọ́sàn gangan ó tún ló ń gba títì tí bàbá ńlá yóò fẹ́ lọ síwájú ni. nítorí pé àgbọ̀dọ̀ forú ṣiṣẹ́ torí di ẹlẹ́yà ọ̀dọ̀ wa wà bàbá ńlá tó pé kọ̀kọ̀wé kan rí tó fi kú ṣébí òyìnbó dé yorùbá ń kọ̀wé ẹ̀yin ọ̀ma bẹ́ẹ̀ ni harafi kan báyìí yorùbá ọ̀kọ́ rí kóyìnbó tó dé òyìnbó lọ́ là wọn lójú àwọn àmọ́ pariwo bàbá ńlá bàbá ńlá bàbá ńlá tó ṣe wípé kí ló rí ṣe kí ló rí ṣe ganan ṣe ń pariwo rẹ̀ torí ẹ̀yìn ọ̀rẹ́ náà ní gbogbo ọwọ́ àkíyèsí ẹnìkan ránṣẹ́ yóò pàrokò ránṣẹ́ ni níṣẹ́ ó fàdá ránṣẹ́ pé lọ fún bàbá alágbájá nílùú òdì kejì àmọ́ wọ ni kò lọ fún ládàá má ṣe má dàdé àwọn èèyàn tó wá bá wọn bá ní àrokò ni wọn pa ránṣẹ́ yìí o ìtumọ̀ àdáyìn wọn ni ká pa ẹnìkan ní rárá o ìtumọ̀ àdáyìn ni pé ṣé alápàtà lẹ́ ń ṣe àdáyìn ti kú wọn pààrọ̀ rẹ̀ fún yìí ẹnìkan ní rárá àdá yìí wọ́n fẹ́ kẹ́ máa fi sáko ni ẹnìkan ní rárá ẹni tó má dá yìí wá ó ti géèyàn kan lọ́wọ́ ẹgbẹ́ òun náà lọ́wọ́ èwo ni ká mú èwo ni ká mú a sì bàbá ńlá bàbá ńlá torí di eléyìí nínú ẹ̀yà tí ò lọ síwájú rárá òyìnbó tó dé ni Yorùbá wà àwọn ẹ̀yà míì ẹnì kí ẹgbẹ̀rún ọdún sẹ́yìn wọ́n ti ń kọ̀wé tuntun tó bá kọ̀wé ẹ pa á òní túmọ̀ sí pé ẹ pa á pa ó yàtọ̀ sí ẹ pa á torí pé níbi oṣù wọ pé mo fẹ́ pa á táwa nírú ẹ̀ ànírú ẹ̀ ń tán pè lọ́làjú láyé onípa àwọn bàbá ńlá yìí àti gbóná ti ń kọ̀wé àwọn baba ńlá yín yun àti gbó làwọn gan-an ni wọ́n ti ṣe àwọn nǹkan tó lè wúlò fọmọnìyàn táwa ní irú rẹ̀ ni baba ńlá tó ní ẹ má fòrú jáde baba ńlá tó ní kẹ má fọ̀sán ṣiṣẹ́ ìlọsíwájú náà dà baba ńlá tó ní tọ́ọ̀bá ti sẹ́ńtẹ́mì náà ṣe ọgbà àdá lórí àdá báwo. eléyìí túmọ̀ sí pé àwa lára ká máa kí kí làwa gan ti rí ṣe kí ni ìlọsíwájú tá a ti kó bọ́ mọ́nìyàn yé ṣe ké fà sẹ́yìn à nílọsíwájú kankan o tún ní ká má ṣiṣẹ́ lọ́sàn à nílọsíwájú kankan o tún ní ká má jáde lóru kí ni wàhálà. olúwa ẹlẹ́dàá akọ́bá tún lu wa ṣe o àwọn tó ń ṣẹ́kù lórí kèfèrí olúwa yí wọn padà sí Islam olúwa ẹlẹ́dàá wa gbogbo àwọn tó lérò aburú èrò àìdá tí ìgbáyé gbádùn àwọn èèyàn olúwa yí wọn lọ́kàn padà ètí ọba sì ní gbọ́rọ̀ ọmọ bó sì lè bá wa ṣe olúwa kó jẹ́ ká láti nílùú wa kó jẹ́ nípínlẹ̀ wa kó jẹ́ kó jọba lórílẹ̀‐èdè wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa